káàsán ẹ kú àárọ̀ ẹ káalẹ́ ẹ kú ìyálẹ̀ta ẹ kú ìrọ̀lẹ́ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi ah inú mi dùn lónìí gan o inú mi dùn lónìí mo fẹ́ fi àpẹẹrẹ tí mo mú lọ́wọ́ nínú Yorùbá nation mo fẹ́ fi àpẹẹrẹ yẹn hàn ah inú mi dùn Ọlọ́run gbé mi kórè ẹ rí i pé àwọn eh, program méjì ni mo ti ṣe sẹ́yìn tí mo ti sọ̀rọ̀ ń pa pé mo máa gbé dókítà kan wá ẹ̀rù ọlọ́run bà mí o àti tá a bá ti gba yorùbá nation àṣà àlè ní ìṣòro kankan àṣẹ àìgba yorùbá nation wa gangan àṣòhun gangan ní ìṣòro wa àṣẹ a ní àwọn ọmọ tí ọlọ́run ti jẹ́ kí wọ́n jẹ́ èèyàn káàkiri gbogbo àgbáyé tí ọlọ́run ó lò fún wa tí a fi gbé inú yorùbá nation yẹn ní ìgbé ìrọ̀rùn ó fẹ́ mọ́ yé mi ṣe rí mo sọ fún yín pé mo máa máa mú àwọn èèyàn kọ̀ọ̀kan wá tí mo mọ̀ pé wọ́n nífẹ̀ẹ́ sí Yorùbá Nation tí wọ́n dẹ̀ gbé nǹkan tó lè ràn wá lọ́wọ́ tó lè ran Yorùbá Nation tí wọ́n dẹ̀ gbé lọ́wọ́ lánàá ni mo lọ sí ibì kan lé mẹkáníìkì mi mo sáré ẹnìkan tó wọ suit very handsome man ah mo wá rí i pé ẹnìyẹn kàn já àwọn ewé kéékèèké kan mọ́ àwọn pé ah, <laughs> kí ló ṣẹlẹ̀ ṣé babaláwo ló máa ṣùtù tó báyìí ni àbí oníṣègùn ẹ wá gbà mí God so good bí wọ́n ṣe já àwọn ewé yẹn tán wọ́n wá padà bọ̀ wọ́n wá rí mi wọ́n wá kí mi inú wọn wá dò sí mi ah, ibi tẹ́mi náà gbà láyé ìwọlé nù mo wá rí ah, ẹgbẹ́ ẹ má bínú ẹjọ́ o èmi náà ti ń wòye látìgbà tí ẹ ti ń já àwọn ewé kéékèèké yẹn mo ní mo rí pé ẹ̀yin lẹ ẹ̀yin lẹ lẹ wà nínú súùtù yìí ẹ wà nínú súùtù mo dẹ̀ rí pé ìjà àwọn ewé mo dẹ̀ mọ̀ pé ẹ ní láti mọ wíwúlò ewé yẹn ni pé ṣé babaláwo ni yín ni àbí oníṣègùn wọn wá bú sẹ́ni mo bá ní à pé à oníṣègùn làwọn ṣùgbọ́n oníṣègùn òyìnbó ni oníṣègùn òyìnbó kí lè wá fẹ́ mọ́ fi gbogbo nǹkan yẹn ṣe wọn wá ní tí ò yé wà àwọn fẹ́ nǹkan tí ò yé ọmọ àwọn ọmọ Odùduwà tó dá ìwà ọmọ Odùduwà àwọn ọmọ Yorùbá nìṣàn àwọn fẹ́ fi yé wọn àwọn fẹ́ mọ̀ bí àwọn fẹ́ kí wọ́n mọ̀ bí wọ́n ṣe tóbi tó àwọn fẹ́ kí wọ́n mọ̀ bí Ọlọ́run ti ṣe ran àwọn lọ́wọ́ tó àwọn fẹ́ kí wọ́n mọ̀ pé tí Ọlọ́run bá lè ṣe tá a bá lè rí Yorùbá nìṣàn gbà àwọn kọ́ àwọn kọ́ńtì tí àwọn ọmọ wa ti ń lọ ṣiṣẹ́ sìn wọ́n máa máa wá bẹ̀bẹ̀ níbí báyìí ni màá ní ọ̀rọ̀ yóò yé mi wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé mo la ẹnu lẹ̀ ẹni tí mo jókòó lẹ́gbẹ̀ẹ́ mi wọ́n lò more than three hours mi ò jẹ́ kí wọ́n lọ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ àwọn ọ̀rọ̀ so mo wá wò pé ok irú àwọn nǹkan tí ó mú àwọn àwọn èèyàn tí a fẹ́ kí wọ́n gbà tiwa ta a fẹ́ kí wọ́n mọ rírì tá a fi ń jà fún Yorùbá nation irú àwọn nǹkan tán fẹ́ gbọ́ rèé tí yóò máa yí ọkàn ọ̀pọ̀lọpọ̀ padà tí wọ́n fi mọ̀ pé so àti ẹ̀ ní jìyà kankan àṣà àti ẹ̀ ní dìgírì tí àwọn èèyàn sọ ń tòótọ́ so òun ni mo ṣe ní màá gbé wọn wá sórí program àtàlọ́ ló ti yẹ kí wọ́n wá ṣùgbọ́n wọ́n lọ sí sẹ́mínà lẹ́nu wọ́n lọ fún àwọn èèyàn ní ìdánilẹ́kọ̀ọ́ lórí irú àwọn nǹkan tá à ń sọ yìí náà ni so now wọ́n wá jẹ́ kó yé mi pé tó bá jẹ́ pé yorùbá nation ti wà ní yorùbá nation á fààyè gba àwọn times hundred bí orílẹ̀-èdè ṣe fààyè gba wọn pé so àwọn náà àwọn náà àwọn náà wà lára àwọn èèyàn tó fẹ́ kí yorùbá wà papọ̀ so mo ti wá gbé wọn wá báyìí àwọn ni mo wá fẹ́ kí wọ́n fi ẹnu ara wọn sọ orúkọ ara wọn tí wọ́n bá ti wá sọ orúkọ ara wọn tán kí wọ́n wá sọ nípa ẹ̀kọ́ tí wọ́n kọ́ àti ìmọ̀ tí wọ́n ní kó tó wá di pé àwọ̀ ajá sórí the real interview gangan gangan gangan dókítà ẹ káàbọ̀. ẹ ká ṣalẹ́ o gbogbo etí tó gbọ́ ni ní òkè òkun àti nílẹ̀ yìí dókítà odúwọlé kẹ́hìnì ni èmi jẹ́ àwọn tó ṣiṣẹ́ nípa ìmọ̀ àtẹ̀kọ́ lórí phytotherapy àwọn phytotherapy jẹ́ àwọn tí ó ń ṣe iṣẹ́ tewétegbò tó fi ń ṣe ìwòsàn fún ọmọ ẹ̀dá so àwa tún kọ́ ẹ̀kọ́ yẹn látara tàwọn China ní abẹ́ láṣẹ TCM ìyẹn ní traditional Chinese medicine so inú mi dùn náà láti wá síbi láti jókòó láti darapọ̀ mọ́. mo fẹ́ ká kọ́ ọmọ àwọn ibi tẹ́ ẹ ti kàwé àti àwọn nǹkan tẹ́ ẹ tọ́jú láwọn ìwé yẹn láwọn abẹ yẹn lórí àsọ̀rọ̀ dẹ́wọ̀n abẹ yẹn náà lánàá. lákòókò náà nàìjíríà ń bí ilé èmi ti bẹ̀rẹ̀ a gbìyànjú a lọ sílé ẹ̀kọ́ gíga a dẹ̀ kàwé mo dẹ̀ tún ṣe information technology IT ní Delta State ní Oguasukun mo dẹ̀ tún ṣiṣẹ́ many laboratory work as an uh, as, uh, as QSS operator but ọlọ́run ló máa ń kádàrá nǹkan nílé ayé nínú ìgbìyànjú tá à ń lọ káàkiri nílẹ̀ adúláwọ̀ bóyá ní Áfíríkà Bia, Togo Kotonu, Gabon Ghana South Africa àbí láwọn ibi kọ̀ọ̀kan la ti ń gbìyànjú bóyá Rwanda la ti ń ṣe bóyá ibi ta ti ń já ewé mo wá post làwọn eh, Chinese kan wá rí náà ṣé ẹ lè gbìyànjú ká tó fún yín ní scholarship kẹ́yìn náà wá máa kẹ́kọ̀ọ́ sí níbí so ibi tí ìrìn àjò náà tún ti bẹ̀rẹ̀ yẹn lẹ́yìn náà a tún lọ káàkiri káàkiri àdúpẹ́ ẹ ṣeun ẹ ní àná mo rí tí ẹ ń dá àwọn ewé kan àwọn ewé yẹn ló wá mú kí n béèrè question lọ́wọ́ yín tẹ́ fi wá bẹ̀rẹ̀ sí ní dárúkọ oríṣiríṣi ewé hmm. tẹ́ fi ń jẹ́ kí n mọ̀ wípé gbogbo ohun tí jẹ́ ewé gbogbo ohun tí jẹ́ oògùn òyìnbó tá à ń lò ewé àti egbò ni ẹ tó wá jẹ́ kí n mọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ewé yẹn tó wà ní ilẹ̀ Yorùbá ni kò sí ní ọ̀pọ̀lọpọ̀ kọ́ńtì tí ẹ ti dé rí ẹni èyí tó wà nílẹ̀ Yorùbá tí ò sí lọ́run ló pọ̀ pé bóyá lára rí ẹyọ kan tàbí méjì tí ó wà lọ́run tí ò sí ní ilẹ̀ Yorùbá pé so mo wá fẹ́ kẹ́ ẹ bá wa sọ àwọn ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yẹn torí ó jẹ mọ́ ọ̀rọ̀ àṣà Yorùbá táwa orílẹ̀-èdè Yorùbá táwa ń jà fún yìí ibẹ̀ ni irúurú gbogbo ọpọlọ tọ́lọ̀ ń ṣe fún yín àti ntẹ́ ti kọ́ yìí ibi tó ti lè wúlò jù nìyẹn so àwa fẹ́ kẹ́ ẹ ṣàlàyé díẹ̀ fún wa lórí irú àwọn ewé pàápàá jùlọ ewé kéékèèké kan tẹ́ ń já lánàá yẹn <laughs> torí mo ráwọn ewé kéékèèké kan tẹ́ ń já. ṣe olótú àkọ́kọ́ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ báyìí ìrìn àjò Yorùbá ó sì kù ẹ̀kan hmm. ìdí ẹ̀ ojú pé Ọlọ́run fún wa ní nǹkan tó pọ̀ Yorùbá ní nǹkan tó pọ̀ àwa la mọ̀ ẹ rí tí ẹ bá dé àwọn ìlú kan hmm, tó bá náwọn àìsàn kan wà bóyá let's bóyá kàgbé látòrí viral diseases wọ́n lè pè ní HIV this has been ó ti wà láti s eighties eighties ló ti wà tóyìnbó bá sọ fún wa pé kò sí ìwòsàn fún sickness viral sickness yìí ó yẹ káyà náà máa béèrè lọ́wọ́ òyìnbó ń gbà mí pé àmọ́ ẹ lè create vaccine pẹ̀lú anything kò sí tó òyìnbó lè dánwò lẹ́kí ló tẹ̀yìn sọ pé àwọn àìsàn báyìí kò ní ìwòsàn ìdí táwa náà máa fi dára lóhùn ojú pé àwọn òyìnbó ò ní àwọn ewé kan tọ́lọ̀ ń kẹ́ wá ń bí ìta ní. Hmm. ta ní ilẹ̀ yorùbá yìí. bẹ́ẹ̀ ni bàbá ẹ rí nǹkan wà nílẹ̀ yorùbá ibi ibi iṣẹ́ kí n pè é ní nǹkan pé àṣìṣe díẹ̀ ẹlòmíì máa ra ilẹ̀ níbì kan ọlọ́run wá kẹ gbogbo tó wà lórí ilẹ̀ yẹn medicinal plant ni tó jẹ́ pé kọ̀ọ̀kan náà àwọn ọmọ ẹ̀ ò ní hmm. ewé wà ń bẹ̀ egbò wù síbẹ̀ bẹ́ẹ̀ torí pé ó fẹ́ fi kọ́ ilé giant building àwa ni kàn gé gbogbo ewé tó wà ńbẹ̀ wọ́n wá kọ́ ilé sí tára àwọn ọmọ bá sì gbóná lọ hospital ọlọ́run dẹ̀ ti fi àwọn ewé àtẹ̀gbò kẹ níbi tó wó yẹn tẹ́lẹ̀ mi bàbá hmm. ìyẹn àkọ́kọ́ ẹ̀kejì kò sí nǹkan tọ́lọ́run fi ń kẹ́ ẹ̀dá tọ́lọ́run ò fi sí ilẹ̀ yorùbá ń bì hmm. èso kan wà wọ́n máa ń pè ní andrographis paniculata ní latin language tẹ bá rí andrographis paniculata òun ni yorùbá ń pè ní bàrà egusi ẹ̀gúsí bàrà ẹ̀gúsí bàrà yìí gbogbo alamọ̀ lóòótọ́ wà forty percent ìyẹn túmọ̀ sí pé ẹ máa ma gbà mí láàyè àwọn medical terms ìyẹn túmọ̀ sí pé bó ṣe wúlò fún ara ó tún yọ ọyún ẹ bẹ́ẹ̀ èmi ní ìgbàgbọ́ kódà kéèyàn jẹ́ni tó ní staphylococcus aureus àìsàn ọjọ́ tó ti pẹ́ ni tó bá wà lára bàrà ìwà nù kan táwọn òyìnbó fi ń ṣe egbògi tán fi ń ṣe ìwòsàn fún nǹkan báyìí báyìí kódà kéèyàn wà kó jẹ́ tó ní hepatitis one two three abc ó wà nù tó òyìnbó fi ń ṣe nǹkan ìwòsàn ìlú tí ò bá wá ní tó dẹ̀ fẹ́ create vaccine ṣe bọ́n máa sọ pé kò sí ìwòsàn ìyẹn làkọ́kọ́ ibi tí a kọ́ lọ lórí ẹ̀ ni mo ṣe ní ọlọ́run kẹ́ yorùbá dáadáa ká wá kúrò lórí tibẹ̀ onírúurú onígba ewé tí ọlọ́run fi kẹ́ gbogbo àgbáyé tó yẹ pé kò sí lẹ́yọkan àbí méjì tó o bá ti bá ńlẹ̀ yorùbá lóòótọ́ ewé ní family ewé ẹ sọ yẹn náà lánàá ewé ní ẹbí ewé tún ní ẹbí bíi tàwa èèyàn yìí ọ ní ẹbí ẹ ṣáwò. for instance ewé kan wà a máa ń pè ní phyllanthus amarus ẹyin olóbe ló ń jẹ́ bẹ́ẹ̀. ok ẹyin olóbe. bẹ́ẹ̀ni àwọn ìlú kan tí wọn máa ń pè ní ewé àtẹ̀yìnso òun náà wọn tún pè ó ní orúkọ tó pọ̀ philanthus amaris nísìnyí ẹbí kan làwọn láyé ọ̀tọ̀ philanthus ní orí wà hmm. wọ́n wá pé oríṣiríṣi bẹ́ẹ̀ tẹ́ bá wo ẹyin olóògbé náà ẹ wò lórí báyìí tó bá jí dìde ìmí ìwà tó tún wáyé pé ó tún ju ó ga jù bẹ́ẹ̀ lọ hmm. bọ́ sẹ́ńtímítà wọn kò kí ń ju bí abẹ́ bí a mítà ní kí n fi pè ní gíga wọn bó ṣe máa ń rí nìyẹn ó dẹ̀ tún wá kí wá òun wá nílọ̀ kò síbi tí fámìlì yẹn ò kí ń wù sí láwọn fámìlì ẹ̀ yẹn. wọ́n máa ń wù wọ́n tún máa ń wù tẹ̀léra wọn ni èmi lè wù sí bí ọ̀hún jìnnà síra wọn wọ́n ní fámìlì. ewé wà tó yẹ pé à ń pè ní acacia nilotica ìyẹn ewé ìbọ̀nì. ewé wọ́n tún pè ní ewé bàní ní yorùbá ní ẹ má bínú ẹ̀yin tẹwa latin chinese àti french àti spanish àwọn èdè tèmi fi kọ́ iṣẹ́ ìdílé so eh, then english ní yorùbá ẹ má bínú ẹ bá mi gbà bẹ́ẹ̀ ewé bọ̀ọ̀nì náà pé akáṣíà ní lóchìkà là ń pè ewé yìí wúlò gan tó yẹ pé òun náà nínú akáṣíà àwọn náà tún ní fámìlì tiwọn àwọn ọ̀jọ̀gbọ́n pọ̀ lórí ètò tó mọ ibi tá à ń sọ ewé ní ẹbí ewé tí wàá ní ọ́ríjìn níbi tó ti ń so. Hmm ewé wà tó máa wù sílẹ̀ bíi tó jẹ́ tẹ bá dé amẹ́ríkà ẹ̀ ní bámbẹ̀ òun làwọn ṣe máa ń sọ pé ẹlòmíì lè máa tẹnu mọ́ aloe vera aloe vera bí bí àwọn tó mọ̀ jù nìyẹn kì í ṣe pé ewé tó ń so jù níbi tó wà òun náà dárúkọ yìí hmm. tẹ bá wò ìbàdàn yìí ń gbò mí kẹ tó rìn káàkiri láti bíi sí iwájú bíi kẹ tó rìn láti bẹ̀yẹn ewé kan wà ẹ mọ́ máa rí káàkiri wọ́n máa ń pè ní azaradicta indica òun náà náà ń pè ní neem ní english òun làwọn Yorùbá ń pè ní dongoyaro. dongoyaro. kò wá síbi tẹ máa rìn dé nínú ìlú yìí bó ṣe máa ga rèé tẹ máa rí tó máa wù káàkiri. bẹ́ẹ̀ bí mo ṣe ń sọ fún yín bàbá mi àwọn ìlú kan tún wà tẹ máa dé ẹ ní. Hmm. ibi tọ́lọ̀ ń fi ń kẹ́ Yorùbá ọlọ́run kẹ́ wa gan tí Yorùbá bá mọ ìṣẹ̀dá tọ́lọ̀ ń ṣe fún wa tó yẹ pé láì ní jáde lọ títí ewé wà tó yẹ pé téèyàn bá ní ulcer ọjọ́ tó ti pé mi mọ̀ bóyá gastric ni o bóyá peptic ibù kéèyàn ní àìsàn tá à ń pè ní helicobacter pylori kó kúrò níbẹ̀ kó tún jẹ́ stomach bombing ewé wà tó yẹ pé jatropha coccus tá a bá mú jatropha jatropha yẹn náà ewé kan tó tún ní ẹbí ni àwọn náà tún ní family tiwọn jatropha coccus yorùbá ń pè ní uh, ewé làpálàpá àbí ewé ìyálóde ewé ìyálóde bẹ́ẹ̀ ni ẹgbẹ́ yorùbá ọ̀nà àdìrán díẹ̀ eh. <laughs> tẹ ẹ mọ nàpàlàpà tẹ ẹ mọ ìyá lóde. ẹ eh, ní ti ewé ni mo gbọ́ ní sísọ ó lè má fluent. ẹ ya ya ya ẹ máa bá a lọ bẹ́ẹ̀. Eh, ẹ rí bẹ́ẹ̀ àwọn òyìnbó gan àwọn ìlú kan wà ní South America lọ́wọ́lọ́wọ́ bá ìṣe ń sọ̀rọ̀ yìí wọ́n sì ń ṣe wọ́n sì ń ṣe iṣẹ́ lórí wọ́n ṣe máa mú extract tó bá jáde nínú jatropha pupus ìyẹn wé làpálàpá ẹ̀ wọ́n ṣe tún máa fi máa treat gastrointestinal problem fún yàn hmm. so ìdí mo ṣe dárúkọ pé ọlọ́run kẹ́ yorùbá àmọ́ nǹkan tọ́lọ́run ṣe fún wa àmọ́ tí yorùbá bá mọ̀ tá bá mọ̀ yorùbá ní nǹkan tó pọ̀ wá là mọ́ àwọn ọmọ wa ti sọnù bẹ́ẹ̀ tó yẹ pé torí pé àlórílẹ̀‐èdè àdẹ̀ ní nǹkan gidi hmm. wọ́n ti sọ dókítà tẹ́ bá jáde bàbá àlórílẹ̀‐èdè bẹ́ẹ̀ àdẹ̀ ní ní bẹ́ẹ̀ kí n sọ pé aṣáàyàn ra lọ́wọ́ ni àbí kò sí nǹkan tó ń encourage wa láti gbé wa wálé tí ò bá síbẹ̀ bàbá ẹ lọ tẹ́ bá lọ sí Amẹ́ríkà Dr. Bankole Johnson wà bẹ́ẹ̀ náà psychiatry physician ní USA wọ Europe ní Dr. Bankole kò sẹ́ni tí ò mọ̀ tẹ́ bá lọ tẹ́ bá lọ sínú Amẹ́ríkà the same thing Dr. Ọlákúnlé Akínbọ̀bọ́yè wà bẹ́ẹ̀ tó jẹ́ pé òun ni specialist lórí heart disease ọmọ Yorùbá ni ẹ béèrè lọ́wọ́ àwọn tó bá mọ̀ ọ́ Dr Olúyẹmí wà ní USA ń bẹ̀ Badero kidney transplant tó ń ṣe kò sí kó fẹ́ ṣe kidney transplant níbí yìí mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà pé eléyìí ọlọ́run fún un ni. ọmọ yorùbá yìí náà dé. mo ní Dr Olúyẹmí Badero ṣe bí yorùbá ni kódà American USA Congress ní Amẹ́ríkà wọ́n gbé báwo ló ń san yorùbá wọ́n gbé òṣùbà oríyìn fún pé a gbà fún yín wọ́n gbé oríyìn fún USA Congress yes Congress ní USA wọ́n gbé oríyìn fún pé baba àgbà fún yín hmm. kidney specialist ni kì í ṣe pé ẹ̀ ń wá nǹkan míì lọ síbẹ̀ Dr. Olúyinká Olútóyè ṣe bọ́mọ Yorùbá ni òun ni first doctor tó yọ ó yọ womb ó yọ eh, womb jáde nínú ìyá hmm? after six months eh, ó yọ womb ẹ̀ wọ́n wá operate two more. Eh? then ó wá dá padà sínú eh, eh, eh, womb ó dá padà sí ó wá yọ ó yọ ó wá dá padà sínú after six months tó ti operate tumor ó dá padà síbẹ̀ ó wá bí ọmọ yẹn ní due time ọmọ yorùbá náà tó lè yẹn dr yinka olùtóyè bẹ́ẹ̀ ni ọmọ yorùbá yìí náà ni kí ni a máa sọ tá a bá sọ nípa dr olùṣeun kọ dr olùṣeun àdì ìyẹn kẹtì ẹ kódà kẹ ní ẹ ní nǹkan lẹ yorùbá àwọn èèyàn wà Dr. Olúṣẹ̀gun Àlí ni first health expert first kí ni mo pè first health expert eh? tó lo uh, device àwọn èèyàn tó ní stroke tán lè move ọ̀n lè gbéra pẹ̀lú àìsàn stroke kí lẹ́yìn pé hmm. rọpárọsẹ̀ ní Yorùbá ọ̀n lè move òun ní four tech expert tó gbé device sínú wọn wọ́n dẹ̀ fi rìn lẹ́yìn ẹ̀ làwọn over one device sínú wọn ọmọ yorùbá náà nìyẹn. ó lè díù pẹ̀lú stroke ọmọ yorùbá ni bẹ́ẹ̀ ni dr olúṣeun àbí mo lè gbé kọ́ <laughs> ok ṣé kọ́ ni kọ́ mi ni bẹ́ẹ̀ ṣé ká mi gbé ẹ̀pá ẹ̀pá ẹ̀pá so dr olúṣeun àbí ọmọ yorùbá yìí náà ni lẹ́yìn ẹ̀ ni over millions of people don try device náà wọ́n fi ń treat àwọn èèyàn stroke ẹ̀ tán ní stroke device náà lò dr olúṣeun àbí so gidi ohun tí ọba máa sọ fún mi pa yorùbá ní ohun tí mi mọ̀ ni bóyá níwọ̀nba jíjáde téèyàn jáde bàbá tẹ bá pàdé yorùbá mi tó má sọ fún yín pé yorùbá lẹ́nu yìí inú yín á dẹ̀ máa dùn ara yín á máa yá gágá pé àá ah, sọmọ ah, yorùbá àmọ́ tọ́lọ̀ fún wa ṣebí yorùbá lẹni tó gbọ́ tẹ́tọ́ ẹ̀ ká gbóríyìn fún ní tìkátì ẹ̀ ní bẹ́ẹ̀ àtàwọn ní sport káwọ́ lẹ́nu jọ́ mẹ́ta yìí tó di amúsàn. bẹ́ẹ̀ni ní birmingham ṣe báwọn ògo yorùbá náà ni bẹ́ẹ̀ sẹ́mọ̀ kínní kankan wà bóyá tẹ bá lọ níta mo wá rí i pé níta gan wọ́n ti ń mọyì yorùbá yorùbá àti àṣà àwa náà mọyì ara wa dada bàbá ìta ni wọ́n ti mọyì yorùbá àti àṣà àwa gan mọyì ara wa. ó yẹ yín sè é hmm. mọyì ra wa bàbá àṣà tí yorùbá ò mọ bọ́n ṣe gbé dání níbí yìí àwọn kan wà ní South America tẹ́ bá lọ ẹ lọ Brazil ẹ lọ Cuba ẹ lọ sí Argentina ẹ lọ Peru kẹ lọ sí South America ẹ lọ sí Chile ẹ máa rí báwọn yẹn ọ̀ gbọ́ Yorùbá lọ títí o ní mo lọ trip kan ní Dubai àwa wà ní transit bẹ́ẹ̀ ní Ethiopia ní Addis Ababa mo ráwọn èèyàn tó gàn múra tó bá rí bí negro ní kọ́lọ̀ wọn wàá mọ̀ pé Brazilian ni wọ́n ní kí wọ́n wọ̀ mí lọ́nà wọṣọ lóró aṣọ funfun èmi kàn wà fóònù mo ń sọ yorùbá ní bàbá yẹn yorùbá ní ẹ̀yìn ọ̀rúnmìlà tí a wà wàá mọ̀ pé ó ń fọ̀ sí rẹ̀ láti gbé yorùbá yìí so gbogbo bẹ́ẹ̀ òun nìyẹn ṣẹ́rí gbogbo kò tí ẹ pé kódà gbogbo bẹ́ẹ̀ yẹn múra yìí ilẹ̀kẹ̀ mọ́ ogun ẹ̀ àwọn tún wá kàràmà ń gbé àṣà yẹn ń gbé sórí kódà débi pé bàbá ẹ lọ sí Côte d'Ivoire ẹ lọ sí Lomé Togo mo dá àwọn city kan níbẹ̀ bóyá ní aflao ní eh, bọ́dà Ghana àti eh, ní Togo mo dá àwọn city kan bẹ̀ kẹwàá wá dé eh, káàtì ẹ̀ wá sí àwọn Porto Novo lẹ̀ ní Benin Republic ẹ lọ sínú àwọn bíi Àjàrà ìsakété kẹ wo báwọn èèyàn ṣe ń gbé àṣà Yorùbá yìí tọdún eégún bá wọn fẹ́ gbé tọdún kìnnìkan bá wọn mú àṣà yẹn níṣẹ́ bí ẹgbẹ́sẹ̀ bàbá ẹ̀ á dẹ̀ máa ń wọ̀n láti jẹ́ Yorùbá ẹ mọ̀ lẹ́nìí mo rí pé ẹ̀sìn dé àwa sọ àṣà nù. bẹ́ẹ̀ni ẹ̀sìn ti gbà ṣàsọnù lọ́wọ́ ó gbà ṣàsọnù débi pé nǹkan tó jẹ́ tiwa kò wù wá mọ́ ọmọ mi gan gan san gbà orí tó ń fọ ẹ̀ tó bá tiẹ̀ mú ewé báyìí kò mélè náà dáàdi èmi ò lè mọ̀ náà nǹkan olóyìnbó ló máa ń wà ọmọ mi gan fẹ́ wọ native báyìí wọ native mọ́ ìmí gan ò tiẹ̀ fẹ́ fẹ́rẹ̀ wọn pé Yorùbá ni mí tó bá kì í láàárọ̀ English ló máa sọ sí ẹ̀ ẹ tún sọ̀rọ̀ kan ẹ sọ̀rọ̀ gbogbo àwọn ewé tó wúlò tó wúlò tó wúlò tán fi ń ṣe gbogbo oògùn tí wọ́n ń tà fún wa yìí ẹ wá sọ àwọn ẹ sọ àwọn ẹ dákun àwọn kọ́ńtì kan ní African country tó jẹ́ pé nǹkan lítù ẹyọ kan ni wọ́n ní hmm. bó pẹ̀lú bí igba táwa ní tí àti ìmọ̀ yẹ yìí ẹ wá sọ pé eh, state eh, country báyìí nǹkan báyìí ló ń gbé wọn nǹkan ẹyọ kan tán ní nìyẹn tí wọ́n dẹ̀ ń gbé lárugẹ so ọ dàbí mo fẹ́ kẹ́ ẹ mẹ́nu débẹ̀. ẹ ṣe olótù àkọ́kọ́ mo tún sọ eléyìí ẹ rí yorùbá ṣé kí n sọ pé à ń yọ̀ ni hmm. à ń yọ̀ ni ọlọ́run fún wa kan àmọ́ ni bàbá ọlọ́run kẹ́ yorùbá sẹ̀ hmm. àwọn onímọ̀ wà ṣe rí mo rí mo wà ní mo wà ní ìlú kan ní time kan ní time kan tí Ebola dé good. Yeah ṣẹ́rí tó bá ń bọ̀ láti China ní time yẹn ẹ wo funnest thing tó bá ń bọ̀ láti other countries time Ebola mú sọ o hmm. Ebola fún rẹ̀ ó níbi tó ti bẹ̀rẹ̀ náà kó tó wá sí Africa bẹ́ẹ̀ ìgbà tó délẹ̀ ṣé àwa dúdú tí ìbá tàbá ní parọ́ tán ra wa jẹ Ebola wọnú Èkó ó wọnú bóyá gbàdá bíbí ló inú Nàìjíríà wọ́n pa hmm. bẹ́ẹ̀ ni bàbá hmm. bó ṣe and it's àwọn bẹ́ẹ̀ ni disease tó lè wà more viral even than COVID because covid tá à ń yìí to me ó yẹ yín sìn uh, vibrating malady lòun mo gbà yín lọ́wọ́ ọwọ́ mi sì mo lè sáré kó ó yàtọ̀ sílẹ̀ tó yẹ pé mò ń gbóòórùn mi imú àbí kínní bíi tẹ̀bólà tó dẹ̀ di kínní so kí ni fẹ́ fàyọ̀ ń bẹ̀ sí pé à ń yọ̀ ìyẹn àkọ́kọ́ tí kò bá ń ṣe pé à ń yọ̀ ibi orí question yìí máa padà síbẹ̀ ẹ wo ṣe atemisinin ewé wà tó yẹ pé atemisinin ní àná ń pè ní latin ara ẹ̀ náà ti ṣe tablet tó ń pè ní atemisinin òun lè many people tó wá fẹ́ ní malaria kíníkọ àbí kíní ṣe bóun lẹ́lòmíì ń lò ewé náà fi ṣe nǹkan onírúurú bẹ́ẹ̀ tó fi ewé ṣe àwọn amẹ́ríkà ń ṣe kíníkọ lẹ́nu jọ́ mẹ́ta kì í ṣe amẹ́ríkà nìkan àwọn òyìnbó wọ́n máa ṣe product kan tó máa ti ṣe tán téèyàn bá ní problem rheumatism ìpara yìí náà máa fi ṣe kí náà fi compose ẹ̀ ṣé bí nǹkan táwa ní bí ni ó ní tó ń pè ní shea butter ní English ìyẹn òòlì òòlì wọ́n á gbé kaná eléyìí tiẹ̀ jẹ́ bonus fáwọn olólùfẹ́ yín wọ́n á gbé kaná tó ń bá gbé kaná ó yẹ ká máa ranra lọ́wọ́ wọ́n á gbé òrí kaná wọ́n á gbé kaná tó bá gbé kaná ata wà ata yẹn tẹ bá mú ata yẹn ó ní capsaicin ó dẹ̀ ní agbára tó pọ̀ tó yẹ pé kódà tí wọn bá ní gastrointestinal problem bí mo yọkọ sọ lákọ̀ọ́kọ́ ó lè hí ilẹ̀ hmm. ó dẹ̀ tún ní anti-inflammatory property níyàn àtàyò hmm. táwọn òyìnbó bá wá mú ata yìí tó bá wá lọ wọ́n wá fi dín òrí yẹn wọ́n wá wá wọ́n wá wá beeswax ìyẹn afárá oyin wọ́n á gun wọ́n wá pòpọ̀ wọn wọ́n á fi máa ra ojú egun lógunlógun kí wọ́n wá pè látata ní ó ní english àti latin tó máa lò fún yín ní ó jẹ́ ká mọ̀ content ẹ̀ ní ó jẹ́ ká mọ̀ content ẹ̀ òun látàṣọ̀bọ̀ gígùn red náà àtàṣọ̀bọ̀ yẹn bẹ́ẹ̀ ni òun ni vẹ́tọ́rì package tán wọ́n dàbí kí vẹ́tírì tèèyàn sin bàbá ok for instance ní chinese language ní pinyin àbí mandarin kí wọ́n fẹ́ kàn tírì tèèyàn kan guinea kí ló lè ṣe fún mi ok ló bá mi wá ló bá mi wá gíánká o tó bá mú gíánká o kó mú kúìlì kó mú ẹ tí ò mọ tí mò ń sọ kò ní mọ tí mò ń sọ gbogbo tí mò ń sọ ju pé bóyá kó lọ mú garlic wá fún mi àti bóyá ginger kó gun pọ̀ bóyá òtútù ló ń ṣe àbí <coughs> kó kàn jẹ́ èdè yẹn ló yàtọ̀ èdè yẹn ló yá. bẹ́ẹ̀ni franchement. gbogbo ń tán fi ń ṣe ògùn yẹn ilẹ̀ Yorùbá ni wọn ti mú. ó dáa ìjọba máa sọ ọ́n sọ òkè kìíní Ah òkè kí wọ́n á sọ di French kìíní òkè àmẹ́mọ́ le citron tu prends le gingembre tu mets ça quelque part òkè merci. gbogbo ohun tí mo sọ ní français, náà ò ju pé bá a mú ginger àti kìíní kan wá èdè yẹn náà ló wà nù Latin tá a fi kọ́ ọ kò sí nǹkan mi ewé tegbò ẹbí ló wà. ilẹ̀ Yorùbá yìí ló wà. bẹ́ẹ̀ ni bàbá èdè tọkọ̀ fi ń ṣe lọ́hùn ní òye ní òye ẹlòmí ẹlòmí nìkan míì nínú yàrá ẹ̀gbọ́n tó lè treat ẹ̀ tí ó dẹ̀ mọ̀ bẹ́ẹ̀ torí nǹkan compilation tó fi ṣe kò mọ̀ ó yẹ bàbá ní nǹkan nílẹ̀ Yorùbá. àkọ́kọ́ mo fẹ́ ká máa padà sílé lẹ́kọ̀ọ̀kan so n tẹ́ ìsọ́ntì ni pé tọwọ́ wa bá ba Yorùbá nation yìí àní sọ́fà mọ́ láyé. bàbá ní nǹkan ìyàwó jẹ́ wá tí eh, nǹkan mọ̀ ṣèyàn tí wọ́n ní eh, eh, five thousand dollars ní oògùn ẹ̀ three thousand wọ́n máa ń sẹ́ẹ̀dì àwọn oògùn kan sí wa tí tí wọ́n ní special kiri táwọn náà máa gbé kankankan bí ẹni pé kò sóògùn tó bá nàìjíríà so ilẹ̀ yorùbá náà ti ń kó gbogbo owó tẹ́ ń lò lọ. bàbá ẹ jẹ́ kí kíkọ́ yànnà náà kankan ẹ sọ̀rọ̀ dé ibì pé a ní nǹkan táwọn other countries ò ní wọ́n dẹ̀ ń gbájúmọ̀ tán ni ẹ wo for instance ìlú mi wà tán bá ní a ní kinní kan bíi wọ́n máa ń pè ní macaroons mo mọ̀ àwọn míì lè ẹ mọ̀ ó lè má jẹ́ originature ilẹ̀ yorùbá wa yìí tó jẹ́ nǹkan tó ń wù ní ìta hmm. peruvian ginseng wà tó jẹ́ pé kì í ṣe nature nàìjíríà bọ́ a ní ilẹ̀ tó lè wù òun náà wọ́n á ní macaroons tó pọ̀ bíi tó yẹ pé kódà tẹ́lómi kan jẹ́ òun nìkan ló kàn ṣe makarov nìkan tó ń ṣe production ẹ̀ tó ń ṣe production ẹ̀ tó ń kó lọ sí ìta nàìjíríà gan ó lè máa fún wa lówó gan bí epo hmm. ṣé ní kókó wà ń bàdàn tàbá reform tàbá reform industry kókó Côte d'Ivoire kí ni kó jẹ́ Côte d'Ivoire ní petrol ni kókó lásán tí Côte d'Ivoire ní tó bá wòye tons kókó tí Côte d'Ivoire transport lọ sí France hmm. sometimes tó bá wà ní airport tẹ́ bá lọ Paris tẹ́ wà ní Charles de Gaulle airport ní France ẹ máa máa rí tons ẹbí kẹ lọ sí port sí port wọn ẹ̀rí tọ́n kòkó tó ń gbé wọlé láti Côte d'Ivoire ìgbà tó máa gba agricultural development bank tó máa gba kílẹ̀ tó ń gbé wá sí Nàìjíríà ìgbà tí kò agriculture ti wá gan àkákùn náà àwọn ìlú tó bá gbajúmọ̀ kan la máa ń fún ní la máa ń fún ní ẹ̀kọ́ta nǹkan tó fẹ́ lò whereas nǹkan táwọn dẹ̀ gbójúlé yẹn àwa ní jù bẹ́ẹ̀ lọ́lẹ̀ yorùbá. a ní kòkó ńlẹ̀ ṣé ìbàdàn ní kòkó ni bàbá ìjọba ò ní kòkó àbí ọ̀hún kòkó ìjọba ò lè ti rí tíjọba transport tán ní òkè ní yí ẹ̀yìn o àfẹ́ náwó epo owó òkùnkùn la fẹ́ kàn fi san la fẹ́ fi ṣe ètò ìṣúná fún ẹ̀yin aráàlú ẹ̀yin ọmọléèwé. ṣùgbọ́n tá a bá ti dá dúró ní Yorùbá lè ṣàtàn gbogbo nǹkan yẹn láàmọ̀ láàmọ̀ invest lé lórí táwọn fi dẹ̀ni ńlá. bàbá kòkó ta ní yìí lásán ó tó sanwó ìjẹ́wọ́ náà jẹ́wọ́ fáwọn àṣù kókó yìí tó sanwó fún òṣìṣẹ́ àwọn àṣù tá gbájúmọ̀ kókó nìkan mo lọ sí Kigali Rwanda tẹ bá dé Rwanda is one of the cleanest countries now in Africa and the most peaceful Then, ni lẹ́yìn jẹ́ wọ́n ti lóòótọ́ wọ́n ti fìgbà kan ní genocide látara French uh, colony mm. after genocide wọn they bounce back how were they able to bounce back báwo wọ́n ṣe padà wọ́n wá wò pé kí ló lè fáwọn lówó wọ́n wá dojúlé aviation industry Rwanda wá wò pé kí ló lè fáwọn lówó wọ́n bẹ̀rẹ̀ sí tún airport wọn wọ́n tún gbogbo ẹ̀ṣẹ̀ wọ́n modernize everything plane wọn tún pọ̀ sí i ní áfíríkà ń sìn yìí nàìjíríà plẹ̀yìn mélòó ló wá nàìjíríà but wanda sometimes one day ó ń fò wọ́ bí múrítàlá hmm. ó ń fò lọ benin republic mo ti wọ́ wọ republic of benin dáadáa mo ti wọ́ wọ republic of togo rí dáadáa mo ti wọ́ lọ sí uh, uh, even rwanda wọn mo ti wọ́ lọ dubai frequent times lọ dubai. the only thing táwọn fi sọ̀rọ̀ eh, ajé. náà fi sọ̀rọ̀ ajé ẹ lọ sí ethiopia ní àdí ethiopia culture ọ̀hún mú ṣeré tó bá tí Ethiopia bá nídòwó kan lé ní ìbí Saudi ṣe máa ń ṣe fáwọn alẹ́ hajj àwọn ní Mẹ́kà Ethiopia náà ní hajj tiwọn culture ni tó bá gbé culture wọn gbé culture wọn lárugẹ àwọn èèyàn máa wá from different places ọmọ wa wo bó ṣe ń lọ pé àkíní débà náà ní Ọ̀ṣun Òṣogbo ń bí a ní nǹkan ká gbé lárugẹ bàbá a ní nǹkan tó lé ní o bá ní nǹkan culture lásán tí Yorùbá bá gbé lárugẹ a nídìí epo Nàìjíríà. a nídìí epo pàápàá jùlọ epo tá a tún sọ yìí bí ọ̀nà bíi méje ni wọ́n ti rí epo nílẹ̀ Yorùbá báyìí lépo lásán now ẹ ẹ ok ẹ tún sọ̀rọ̀ kan fún mi ẹ sọ̀rọ̀ pé àwọn kan wọ́n ń lo ìwo màálù àbí nǹkan something like that lánàá pé tí wọ́n táwọn fi ń sọ̀rọ̀ ọjẹ́ nìyẹn. bẹ́ẹ̀ni àwọn ìlú pọ̀ bẹ́ẹ̀ tẹ́ bá lọ ìlú kan Republic of Gabon tẹ́ bá lọ uh, àwọn other countries bẹ́ẹ̀ even I think Côte d'Ivoire àwọn ọbẹ̀ kí ló dé tán kì í jẹ́ ọ máa ń bà nẹ́ni tó bá dédé mú elephant àbí tó pa elephant knowledge yẹn mẹ́wọ̀n kí nìdí hmm. ètò ọrọ̀ ajé wọn ni elephant jẹ torí ìwo orí ẹ̀ eh. means millions to them ìwo ẹyọkan wọ́n lè ta fún ẹ two million níbẹ̀ ìwo elephant ẹyọkan péré ìtorí pé wọ́n mọ̀ ọ̀tọ̀ ọrọ̀ ajé láyé ọ̀tọ̀ fún lùú míì ìyẹn elephant tẹ̀ ń wò yìí lásán so tí yóò bá bá wá jókè tá a bá wò pé ọlọ́wọ̀ kẹwàá pé òun ta ní ó tó ń tó ń là yàn àwọn yorùbá wà ń tàtọ́ ẹ pé bàbá tẹ bá dárúkọ ẹ lọ sí england ẹ lọ sí queen's court tó bá ka iye àwọn lawyers àbáwọn kiri kan tó wà bẹ̀ ẹ̀yin ẹ̀kan jókòó kẹ láti kẹ máa gbọ́ wà á máa gbọ́ ẹ olùyìnká wà á máa gbọ́ àwọn sọ́ọ̀nì tó máa gbọ́ wọ́n wà sún alámì ni wọ́n gbọ́n máa gbé àá ṣé gbogbo èyí ẹ̀kan fi lélẹ̀ ní kí ló dé. ilé ò náà ni hmm. pípa táwọn pa wọn pa àyà yìí náà ni ẹ rí pé even ọ̀rọ̀ health wa ń ṣe tó ti mẹ́ẹ̀ẹ́ hmm. because ordinary nurse lásán ordinary nurse tó bá ti qualify nàìjíríà wọ́n á máa wá báwọn ṣe sá lọ sílùú òyìnbó yẹn ni hmm. torí ìlú òyìnbó ṣe mọ̀ pé àwọn owó owó tó tówó ni wọ́n ń gbà ń bẹ̀ tá a bá ti tírèèni wọn jáde báyìí ọ̀pọ̀lọpọ̀ dókítà ń wọn láfta fẹ́ bá ti parí wọn ò sí ẹ̀dí ṣiṣẹ́ oṣù mẹ́fà ní nàìjíríà tí wọ́n máa lé ní báwọn ṣe kó o lórílẹ̀‐èdè adè adè lùsì gbogbo àwọn ọmọ wa àwọn tí wọ́n lè ṣe wá láǹfààní adè lùsì wọn sí lóyìnbó tán pátápátá irú ẹ̀yin náà sì tí kì í bá ṣe pé traditional bí ọmọ fẹ́ẹ́ lè pè yín traditionalist tí kì í bá ṣe pé irú yẹn ẹ̀yin náà ò ní dúró sí nàìjíríà báyìí ah, bàbá kìnnìkan ni màá sọ kì í tiẹ̀ ń ṣe dúró ó ti àwọn ẹbí ìtẹ̀mí pé kò fìgbà kan ohun èlò èmi nàìjíríà ò fìgbà kan ohun èèyàn gbọ́dọ̀ pa irọ́ lóòótọ́ lódodo mo ti pentagon ibi tá à ń lọ káàkiri mo fi almost part of my life pé kéèyàn fi wá ìmọ̀ hmm. ìmọ̀ pé kéèyàn fi wá ìmọ̀ ṣẹ́ni n ta gbé dání yìí ó kọjá nǹkan tó máa lò kàn fi two days ò tó bẹ́ẹ̀ ṣé two days for instance uh, ìwé yìí <clears throat> Chinese náà kọ́ ẹrí lẹ́yìn báyìí hmm. yà ń ṣeun ha ó wà possible kẹ́hìn ọ̀dẹ́dẹ́ ka kínní ní Chinese language ni àbí kò wá kálẹ̀ ìbò kan ṣe kò ṣe even tó ń bá tiẹ̀ translate fún ibi tó kọ lian zibẹ̀ ọ ò le kódà ó tún máa nídìí ìmọ̀ láti kọ káwa ní kéèyàn wá máa wò pé okay nínú àwọn ewé tó wà àbí légbò okay kò wá béèrè over two thousand plants lọ́wọ́ mi sí ewúro kí náà pè ní Chinese kí náà pè Latin kí náà pè Guinea Mama dárúkọ ewúro là ń pè Venona amygdalina kí ló ń pè ní eh, eh, ọsàn wẹ́wẹ́ ok citrus antifolia kí ló ń so before you knew it wá wò pé ṣé ìmọ̀ yẹn jẹ́ ọ̀tọ̀ yẹn kọjọ méjì ni kó wá gbé yẹn wá nàìjíríà kò sí sponsor kì í ṣe for instance mo ní product kan eh, kí ni avocado seed tó máa ń jẹ pear tá a bá mú pear yìí àwọn òyìnbó ń tà ó sponsor sponsor ló fẹ́ sponsor ẹ̀ ń bíbáyìí tá a bá mu tí company wà tá lè ṣe tí machine wà this is something to yẹ even treat cardiovascular diseases most problem tẹ́dà máa ń ní nínú ló lè treat hmm. kí là ń fi ṣe ordinary pear kóró inú pear seed ẹ̀ kóró inú pear kóró inú pear tẹ́lòmíì sọ nù tó bá sọ fẹ́lòmíì pé ó ti dìwòsàn nígbà tí ò wá rí ṣé iná ló máa fi lọ nǹkan àbí machine nígbà tí ò sí iná ṣé nàìjíríà máa wọ̀ ẹ́ gbé kóró nìkan. ẹ ẹ ẹ dákun ẹ wo ń tà ń sọnù nílẹ̀ yorùbá ẹ wo tá à ń sọnù ṣe mọ̀ pé gbogbo nǹkan tí wọ́n dárúkọ yìí lásán ó tó ìkọ̀ọ̀kan lásán tó ń sustain ní yorùbá nation ìkọ̀ọ̀kan nínú àwọn ewé tó ń dárúkọ yẹn tó jẹ́ pé ni wọ́n fi ń produce nǹkan ńláńláńlá yẹn táwa bá wá lè identify rẹ̀ báwọn ṣe identify rẹ̀ nílẹ̀ yorùbá ṣé báwa náà ó gbowó lé nígbà tó jẹ́ wípé àìmọye owó làwọn ò fi pa lókè òkun ṣé wàá rò pé tá a bá dá yorùbá nation lè ṣe rò pé ìyà kankan lè jẹ wá pẹ̀lú gbogbo tẹ̀sí ẹ̀ gbọ́ pẹ̀lú tí dókítà yẹn nànà yìí ṣé èrò ọkàn wa ni pé à ṣé tábà dá yorùbá nìṣànlẹ̀ sáà lè dá dúró ẹ ẹ ṣe àmọ̀ pé àti sọ̀rọ̀ epo àti sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n kàn sọ̀rọ̀ wọ́n kàn sọ̀rọ̀ àwọn nǹkan àwọn nǹkan ọ̀gbìn àwọn ewé àwọn ewé tó ń hù tó ń hù láyìíká wa nílẹ̀ yorùbá tí wọ́n fi ń ṣe ní gbogbo àgbáyé nílẹ̀ kọ́kọ́ ń gbọ́ yìí o nílẹ̀ kọ́kọ́ ń gbọ́ yìí o tá a bá sọ̀rọ̀ yorùbá nìṣàn àwọn kan máa ṣe hùn wọ́n máa ṣe hùn wọ́n máa yín mú à ń gba ọmọ à ń gba òròmọdìẹ lọ́wọ́ ọkú ó ní wọn ò jẹ́ kóun ó désàlẹ̀ àkìtàn lọ jẹun ṣẹ́rí ẹ ẹ ẹ ẹ ntí mo gbọ́ lẹ́nu dókítà yìí pọ̀ kọjá bó ṣe yẹ in fact ẹ a kì í ṣe pé a lè ṣetán lẹ́ẹ̀kan a máa gbà a máa gbà a máa because wọ́n sọ fún mi pé mi pẹ̀lú wọn jókòó bíi four hours lánàá kí tó lẹ́ẹ̀gójì èèyàn fún four hours ṣé ilé mẹkáníìkì ni mo wà wọ́n parí mọ́tò mi tán mo tó jókòó ti yẹ ní yìí ni because mi ò lè lọ pẹ̀lú nǹkan tí mò ń gbọ́ nígbà tí mo fẹ́ bí yín sìn kọ́sẹ̀ kọ́ àkọ́kọ́ tó máa kọ́ fẹ́ bí yín ni pé ṣé èrò ọkàn yín ṣé ẹ̀yin náà nígbàgbọ́ wípé tí Yorùbá nation bá dá dúró ẹ believe pé a máa grow. Ah, bẹ́ẹ̀ ni bàbá ẹ jẹ́ kí n fi uh, question kan béèrè ẹ kí n fi dáhùn ìbéèrè. okay ẹ ti rò ó pé kí ló fa ìdí táwọn doctors fúnra wọn nílẹ̀ tó fi ń sá lọ sókè òkun. kò yé wa ń bóyá ká má pa wọ́n kó wọn àdẹ̀ torí sí ẹ̀rù náà ṣe ń bì báyìí. owó dẹ̀ jọjú. owó dẹ̀ jọjú bẹ́ẹ̀ ni. ìjẹ́ túmọ̀ tẹ́ bá de eléyìí jẹ́ bí uh, medical advice fún gbogbo èèyàn as a medical practitioners uh, mo kàn fẹ́ Nàìjíríà ní bí àti ẹ̀ ní health scheme insurance mm. bí America bí mm. England bí other country bí France kàmẹ́ mọ́ pé tìjú fẹ́ kékeré shows a lè ṣe nǹkan kan pé a lè create nǹkan kan ṣé bí lè ní mo dé mo fẹ́ gba line kan níbì kan nàìjíríà wọ́n ní mi ní NIN àbí tó bá lọ bank fẹ́ ṣe account wọ́n á béèrè BVN kí ló dé pé àwọn doctors nísìnyí ní hospital náà because tó bá jẹ́ orílẹ̀-èdè tiwansi a lè gbèrú eléyìí ọ tẹ́yẹ tó ní emergency tó ti ń kú lọ tó bá gbé lọ hospital doctor a máa béèrè lọ́wọ́ ẹ̀ pé ah, ìyẹn àwọn orthodox doctor ni mò ń sọ̀rọ̀ ní hospital kí ló dé wọ́n á máa béèrè pé ah, ẹ kọ́ lọ mú bíi báyìí báyìí lọ méye tí létọ̀ lè kọ́kọ́ gbẹ̀mí ẹ̀ là nǹkan míì tó ń gbẹ̀mí ẹlòmíì làgàn ó wà ní hospital bẹ̀ láì ní jáde lọ́ra nǹkan kan hmm, hmm. ṣebí operation náà máa ṣe hmm. tó ń gbẹ̀mí ẹlòmíì là ó wà ń bẹ̀ yẹn tí doctor bá ní tó tó bá ní ah, tán lè gbẹ̀mí ẹ̀là wọ́n dẹ̀ gba BVN ẹ̀ wọ́n gba NIN wọ́n gbà sílẹ̀ kò sí àrùn tààrẹ̀ ẹ̀ yá tààrẹ̀ ẹ̀ ti dá tó máa sá lọ ńgbà tó ń ti ní ẹ̀tọ́ ẹgbẹ́ wọ́n ṣoore fún ni kódà tó bá jẹ́ yíyá àwọn ẹbí àlọ́ ya torí kò ní fẹ́ kó dúró tì òun mọ́. wọn náà wọn sọ fún wa ní Nàìjíríà Nàìjíríà sọ pé wọn lè ní kẹ lọ mú two hundred and fifty ẹni tí ò tí ì rí ẹni yẹn aláìsàn yẹn gangan ó lè mọ tí ì jẹun àárọ̀ ká máa gbé lọ sílé ìwòsàn rọ̀lẹ́ wọn wá ní ká lọ mú two hundred and fifty thousand wa ẹni tí ò tí ì rówó tí ó fi jẹun láàárọ̀ ah, yorùbá nation àánú yín ṣe mí àánú yín ó ṣe mí ẹ má bọ́rọ̀ yín lọ dókítà. ẹ rí ẹ ní ohun tí èmi máa sọ pẹ̀lú ohun tí ọlọ́run fún ilẹ̀ yorùbá bàbá ṣẹ́ni tó bá jẹ́ culture tradition wa eh? mm. la gbé ní arugẹ kódà èmi rí yorùbá nation bíi a ní population a ní sípò a máa dàbí even more a máa tún di more than Ethiopia pẹ̀lú ìmọ̀ tọ́lọ̀ fún wa mm. bàbá tá a bá jókòó táwọn tó máa ń ka billionaires ní nàìjíríà yorùbá pọ̀ náà tó lówó o hmm. tẹ́lómìí kọ̀ọ̀kan fẹ́ jáde ni ó yẹ yín sìn kí ló tà lè ṣe lẹ́yọ kọ̀ọ̀kan káwo tó bá jẹ́ pé health scheme lamẹ́ríkà fi jù wá lọ ṣe bá ibi mi máa ń ṣe wọ́n máa ń kó àwọn ọmọ wa i think ìgbà kan liberia wò pé kí la need ah, àwọn teachers bíbá yìí wọn dángájíá tó kí ló dé wọ́n pe nàìjíríà wọ́n ní ká fún àwọn ní teacher ṣàbọ̀n ṣe ni àwa náà lè ṣe nǹkan yìí tó bá jẹ́ pé vaccine kan ok covid wọlé ibẹ̀ lọ́nà ti tú àṣírí mẹ́rin ẹlòmíì gan wà tó ẹ pé pásítọ̀ nínú kínní kan ní láwa fi rí pé àṣẹ kò sí tọ́lọ́hún ò jẹ kò sí tọ́lọ́hún ò jùlọ hmm. covid yẹn jẹ́ oyè wa kò sí tọ́lọ́hún ò jùlọ ẹ̀rí bàbá ibẹ̀ làwọn tí wọ́n gbà àwọn oníṣègùn ló ń sáré kiri ló ń sáré vaccine ṣebí ṣọ́ọ̀ṣì wà títì gbà yẹn mọ́ṣáláṣí wà títì àbí bọ́ àwọn oníṣègùn sáré vaccine àbí kí lè táwa náà gbìyànjú tó bá jẹ àwọn ọmọ wa tẹ bá wo àwọn tó ń tún create vaccine nílò òyìnbó ẹ lọ ṣe research surgeon surgeon surgeon director ní Zuckerberg hospital ní USA I think it should be owned by uh, Mark Zuckerberg owner Facebook or family wọn Yorùbá wà náà surgeon <laughs> specialist wọn náà yorùbá wà lóṣù. bẹ́ẹ̀ ni ní Zuckerberg hospital. ẹ wò gbà tí ọ̀rọ̀ kòró yẹn dé kábíyèsí wa Eh, kábíyèsí wa ní Ifẹ̀ kábíyèsí wọ́n wọ́n wọ́n sọ pé àwọn rí àwọn oògùn yẹn tí àwọn tí wọ́n lè fi wo àìsàn yẹn ọmọ Yorùbá ò kọbi ara sí ṣùgbọ́n mo mọ̀ pé bàbá wa Ọọ̀ni lábẹ́nú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n gbàlà hmm. tó jẹ́ pé nínú àwọn oògùn tí àṣeélẹ̀ so gbogbo nǹkan ti wá nílẹ̀ yorùbá mi ìmọ̀ bírísì tí òkè ń fi ń jọ wá lójú nǹkan tá a dẹ̀ ló fowó iye bí iye rà yìí ilẹ̀ yorùbá yìí ni wọ́n ti kó lọ ẹ dákun kí lè rò pa fi lè bọ́ lórí irú wàhálà yìí ṣe àkọ́kọ́ ntẹ́mi kọ́kọ́ mọ̀ lákọ̀ọ́kọ́ ni pé kọ́lọ́hún Olódùmarè ó bá wa sí yorùbá nation tí yorùbá nation bá dé sẹ́mi pé èdè tẹ̀yìn sọ yí èdè yorùbá ni bí mi bí àmì bloody primary six living certificate ọ̀rọ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń sọ yìí èdè tí mo gbọ́ lẹ fi ń sọ nǹkan tẹ́ ń kọ́ mi àwọn oògùn tẹ́ ń sọ fún wa yìí èmi náà tẹ́ bá kò mí tán mo lè bọ́ sínú gbọ́mbẹ̀yẹ kí n já àwọn ewé tẹ́ ń sọ yìí àbí nítorí wípé ọmọ Yorùbá ni wá èdè Yorùbá la fi ń sọ̀rọ̀ gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni tó ti jẹ wá yà ni ò ní jẹ wá níyà mọ́ because èdè tẹ ní tẹ ní àwọn yẹn fi ń pe àwọn ewé àti àwọn oògùn yẹn èdè tí èmi ó dá èdè tẹ̀yìn mọ̀ ní tẹ̀yìn máa sọ nǹkan tí mo gbọ́ ni so ti now èmi wá rò pé n tí gbogbo wa gbọ́dọ̀ gbé dání jù ú sí ni pé báwo ni Yorùbá yìí ṣe báwo la ṣe lè dá dúró hmm. tá a bá dá dúró gbogbo àwọn nǹkan tó ń jẹ́ àdánwò fún wa yìí kò ní jẹ́ àdánwò ìyẹn ok ẹ wò aspect ẹ eh, eh, kí ni orúkọ oògùn ǹdẹ̀ yìí ń sọ yìí o aspect um, kí ni ká pè um, health aspect health nìkan lẹ́yìn ń sọ yìí o a rí àwọn èèyàn náà tí wọ́n tún sọ̀rọ̀ nípa nǹkan míì tí wọ́n tún sọ gbogbo bọ́mọ Yorùbá ṣe pé pele mọ́ síbẹ̀ kí ló dé tó ń dá wa ní ẹ̀sìn hmm. ẹ̀sìn ní ìpamọ́ ọlọ́mọ tí kì í rẹ́yìn ìpamọ́ ẹ̀ kó lọ́wọ́ mọ̀ sí wa ní mọ̀síìnì mọ̀síìnì aránṣọ sọ́run gbogbo èèyàn kò ní rán kankan ìhòòhò ló máa wà kọ́nà wọn mọ̀ sí wá bẹ́ẹ̀ ẹ sọ fún tó sì kíní yẹn kọ́nà wọn lẹ́dùnmọ̀dé wọn mọ̀ sí wá bẹ́ẹ̀ so ilà fi ni a fi ń pariwo la fi ń pariwo pé Yorùbá nation yìí ó níbi tó máa bá wa dé ẹ jẹ́ kí gbogbo wa ṣùgbà Yorùbá nation yìí tí gbogbo wa bá ṣùgbà Yorùbá nation yìí ẹ̀yin náà ewu nǹkan tí dókítà ẹ̀yọ kan ti ń bá wa sọ látàárọ̀ ntí wọ́n dẹ̀ bá mi sọ àti ẹ̀ tí ì tọ́ọ̀tì àwọn aspect kan rárá rárá rárá rárá torí pé mo sọ fún ọ wípé a ṣe episode one a ṣe episode two a ṣe episode three lórí kí yorùbá ó lè mọ nǹkan táwọn ní yìí náà ni lórí káwọn tí ò nígbàgbọ́ táwọn tó ń bẹ̀rù pé bàbá dá dúró ìyàwó lórí irú àwọn ìyà lè jẹ wá irú àwọn kiri kan irọ́ pátápátá ni o bàbá tèmi ní oko tó pọ̀ rẹpẹtẹ tó jẹ́ pé at worst bí mi ò rà lè dáko fúnra mi mo sáà lè sanwó fún àwọn èèyàn tí ó bá mi dá tẹ̀yìn bá tẹ̀yìn bá dá oko tẹ́ ẹ gbin ẹ̀gẹ́ ẹ ní èlùbọ́ ẹ ní gàrí tẹ́yìn bá ní gàrí tẹ́ ẹ lélùbọ́ ṣé ẹ máa wá rà nù tèmi ni tèmi náà bá ní ṣé máa wá rà lọ́dọ̀ yín ni nǹkan yẹn ẹgbà yẹn ní òtó àti òtó wa jẹ tí ó tún ṣẹ́kù so àwọn kọ̀ọ̀kan tí ò bá lè ṣe owó kéékèèké la fi lájọ máa ta fúnra wa now. Eh, n tí mo fẹ́ ká wá gbọ́ lẹ́nu dókítọ̀ díẹ̀ la gbọ́ nínú èyí ìdí tí a fi mọ̀ pé n tá a gbé lọ́wọ́ gbogbo àwa tá a jẹ́ Yorùbá Nation Agitator tí a fi mọ̀ pé nǹkan tá a gbé lọ́wọ́ kì í ṣe ẹrù ọmọdé òun nìyẹn ìdí náà ní táwa náà dẹ̀ tó fi máa ṣàlàyé fún àwọn èèyàn a ní ìdí àti ìjà ogun ìbọn kọ́ ogun àdá kọ́ ogun kùmà kọ́ ogun kóńdó kọ́ ogun ká bára wa sọ̀rọ̀ kájí ká mọ kí la wọ́ọ̀tì nílẹ̀ yorùbá ni tí a bá ti ń gbéra wá wá tá a ti mọ̀ pé nǹkan báyìí la wọ́ọ̀tì kálukú náà mọ̀ àwa náà mọ̀ jásí díẹ̀díẹ̀ tá a fi máa wò pé yes n tó lè jẹ́ solution fún wa rèé ẹ̀ẹ́ doctor mo wá mi mi mo fẹ́ torí mi ìfẹ́ kó jẹ́ pé èmi nìkan ni màá kọ́ nínú ọgbọ́n àti ìmọ̀ tí ọlọ́run ní kẹ́yìn jogún káàkiri gbogbo orílẹ̀-èdè yìí màá fẹ́ kẹ́ ẹ bá mi fún àwọn èèyàn ní àkọ́kọ́ máa kọ́kọ́ fẹ́ kẹ́ ẹ bá wa dúpẹ́ lọ́wọ́ àwọn àwọn èèyàn tó ń jà fún kí orílẹ̀-èdè Yorùbá dá dúró màá fẹ́ kẹ́ ẹ bá wa lù wọ́n lógo ẹnu kẹ́ ẹ bá wa ṣàdúrà fún wọn then kẹ́ kẹ́yìn wà àwọn important kẹ́yìn náà feel pé tàbá dá dúró bẹ́ẹ̀ á máa rí màá fẹ́ kẹ́ ẹ bá wa sọ lẹ́yìn yẹn màá wá fẹ́ kẹ́ fún àwọn kẹ́ fún wa ní kẹ́ fún àwọn èèyàn ní phone number yín so that wọ́n á láǹfààní àti pè é àti èdè rẹ lómi nínú àwọn gbogbo tẹ́ ẹ ti kálẹ̀ àlè rẹ lómi tó jẹ́ pé wọ́n ti ń òde ọ̀dà ti ń da ọmọ ẹ̀ láàmú tí wọ́n ti náwó náwó náwó náwó tó lè pé nǹkan kékeré báyìí la máa fi gbọ́ wọ́n á lè láǹfààní àti pé ìgbà ẹ̀gbọ́n ìgbà mi nǹkan báyìí máa ń ṣe ọmọ mi tàbí à nǹkan báyìí máa ń ṣe ìyàwó mi à nǹkan báyìí máa ń ṣe ìyá mi nǹkan báyìí máa ń ṣe bàbá mi tí a máa wá owó owó àwọn àwọn ten thousand dollars àwọn five thousand dollars onígbà tí wọ́n bá gbé wọn lọ lóyìnbó ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí wọ́n operate nílẹ̀ sọ pé àwọn ewé tó wà nílẹ̀ Yorùbá gbọ́ yìí so e- e- e- a máa fẹ́ kẹ́ ẹ lù wọ́n lọ́gọ̀ ẹnu àwọn tó ń jà fún àwa tá à ń jà fún Yorùbá nìsan kẹ́ ẹ lù wá lọ́gọ̀ ẹnu kẹ́ ẹ lè wá sọ fóònù nọ́mbà yín fún wa so that ọpọlọ tẹ́ ẹ níyẹn á lè wúlò fún ọ̀pọ̀lọpọ̀ wa. ẹ ṣe ọ̀rọ̀ uh, tí lákọ̀ọ́kọ́ eh, ẹ kọ́ sọ̀rọ̀ lẹ́ẹ̀kan nípa ìgbà tí covid dé bàbá wa ò lè ṣe àbábá kábíyèsí eh, kò sí lọ́mbẹ̀ tẹ bá wò lóòótọ́ nígbà tí covid dé vibrating sickness malady ni covid lóòótọ́ tó ṣẹyọ ní Wuhan ní China gbà yẹn hmm. ìgbà tó débi lóòótọ́ àwọn olúwa tó ń fọwọ́sọ̀yà pé àwọn treat ẹ̀ eh, kò sí lọ́mbẹ̀ because so many antiviral plants lọ́nà fún wa ta ní tó dẹ̀ ń wà bẹ́ẹ̀ ni tó jẹ́ pé kódà tí viral malady kan bá jáde ó máa treat ẹ̀ bẹ́ẹ̀ ni tó jẹ́ pé èèyàn lè fọwọ́ sọ̀yà pé ó wà ibẹ̀ lèmi sọ pé lóòótọ́ níkejì pé bóyá àwọn sickness kan wà tá a mọ̀ pé ṣẹ́rí àwọn àìsàn kan wà tó yẹ pé tọ́sítù ká fún tọ́sítù torí báìbù náà ní ẹ fi ti késàrì fún késàrì for instance obìnrin tó ní fibroid èmi àti Imo tí Freiburg ti wá ga ó ti tó level kan tó yẹ pé ó ga èmi kódà tí ò bá fẹ́ ní rẹ̀ lára lóòótọ́ o àgbówà tó máa shrink tó máa wálẹ̀ àmọ́ tóun náà bá fẹ́ dá ẹ láàmú tí dókítà bá ti certify pé centimetre eh, eh, level fibroid yìí the only solution to it is hysterectomy because hysterectomy la máa ń pè operation tó máa ń ṣe fẹ́ tó ní fibroid. okay ó yàtọ̀ sherry case ṣé yẹ kí nìyẹn náà wọ́n máa kágbó kó máa kágbó gbígbà tí ó tún tàn rẹ̀ hmm. ibi tó ìbò dẹ̀ ti mú wa ojú pé tẹ́lẹ̀ tó ti mọ àwọn bàbá bàbá wa wọ́n máa ní bìrì dosage ah ní dosage kankan bu àgbo fún yàn kéèyàn mú ẹ hmm, eh, eh, eh, so ibẹ̀ ìyẹn náà tún wà because àwọn ewé kan tún wà bàbá mo dárúkọ andrographis funiculata lẹ́ẹ̀kan yẹn ìyẹn bara ṣé ẹni tó mo tún ní ó wà abortifacient ṣé ẹni tó wá lóyún sí kó wá gbérú ẹ̀ kó máa mú adẹ̀ ló wà abortifacient tó wọ̀n dẹ̀ mu ṣé kò yọyún fún rẹ̀ ṣé wá rí i pé ó tún ní kíkọ́ kì í ṣe pa akọ̀ rí nǹkan kan akọ̀ déédéé mú ilé akọ̀ mú gi ìyá mélé yìí no e, egbògi wà tá à ń pè ní ewé asọ̀fẹ́ ẹ̀jẹ̀ kì í ṣe ordinary person ló lè lò torí wà toxic ní Yorùbá ó wà toxic plant wà tá à ń pè ní echinacea ó wà toxic ó ti yẹ yín sè so kí la fẹ́ máa sọ kéèyàn wá déédéé mú ewé ajẹ́bí dán kó wá mú yẹn sì kó ló fẹ́ máa mú kì í ṣe gbogbo nǹkan lèèyàn máa mú àbí hmm. so kíkọ́ nígbà mi òun lòyìnbó fi tètè jù wá lọ ń tọ́ lọ kọ́ ń léwe níyẹn bẹ́ẹ̀ ẹ wá wo obìnrin kí ló kí ni máa sọ ẹlòmíì pàǹpà rẹ̀ ó lòun pàjá lọ́rọ̀ àwọn èèyàn wa hmm. mostly fún àwọn obìnrin màá fún wọn nímọ̀ràn ẹlòmíì wà tó jẹ́ pé nǹkan míì ti ń ṣe lọ́jọ́ tó pẹ́ ó kàn da ọkọ ẹ̀ láàmú ni àbí hmm. kò máa da ẹ̀ láàmú hmm. ìwọ obìnrin obìnrin míì wà tó yẹ pé ẹ wo obìnrin tó yẹ pé ó mọ̀ lọ́kàn rẹ̀ pé problem kan àtàwọn máa ń pè ní amenorrhea ìkan tún wà tá à ń pè wà tá ní endometriosis endometriosis làwọn Yorùbá ń pè ní ẹ̀dà ẹ̀dà bẹ́ẹ̀ ni tóbìnrin tó bá dúró tó yẹ pé àtọ̀ tó ń wọlé tó yẹ kó dọmọ á dà tó bá dìde amenorrhea yìí kí ló mú wá obìnrin míì wà tó yẹ pé lọ́jọ́ tó ti pẹ́ níbi tá a ti ń lo contraceptives ìyẹn oògùn mi ìfẹ́ lóyún kí má lóyún kí má lóyún ó ti ba uterus ó ti ba ilé ọmọ jẹ́ ìmí eventually tó bá máa lọ́mọ tó bá máa lóyún oyún yẹn ò ní dúró sínú uterus ilé ọmọ ó máa lọ dúró sí ẹ̀yìn èmi àti yín mọ̀ kò sí tó fẹ́ ṣe wọ́n máa operate ẹ̀ hmm. irú yẹn sì ṣe ọlọ́run ló máa bá wíṣẹ̀ pé ọlọ́run ẹ̀jẹ̀ bíi àbí ta ló máa bá wí. Hmm. abóbìnrin míì tó yẹ pé ó ti yọ oyún bí ẹ̀kan ẹ̀ méje ẹ̀ mẹ́ta kò sẹ́ni tó mọ̀ ọkọ dẹ̀ ń sáré káàkiri àwa ni mọ́mì kan ló ń ṣe àbí pásítọ̀ eh, pásítọ̀ dẹ̀ ti gbàdúrà gbàdúrà èmi gan-an òun gan fúnra ẹ ti mọ̀ pé òun ti dálu hmm. bàbá kí ló ẹ̀ sì kẹ́ gbé lọ sí ilé alágbo ṣé agbo mélòó lẹ fẹ́ kó fún tó fẹ́ mu ṣó ọlọ́run ń ṣe magic miracle lọ́lọ́run máa ń ṣe hmm. tó bá yẹ magic ló wá magic ló máa lẹ ilé ọmọ yẹn padà miracle ni kó máa wá kò sí magic tó fẹ́ rí so àwọn yẹn ló yẹ káwọn èèyàn náà túmọ̀ abẹ́ni mi ìtọ́wé kọ́kọ́ ti ẹlòmíì wà ẹ má jẹun pẹ̀lú ọ̀bà ìyẹn mo fi fún àwọn èèyàn nímọ̀ràn ẹlòmíì wà kọ́kọ́ ṣe o lọ́kọláya ọ̀dọ̀ ń wọ́mọ hmm. bóyá sẹ́mọ̀ kíní kan wà á máa pè ní eh, estrogen eh, hormonal balance ọkùnrin ní testosterone obìnrin ní estrogen balance ẹ̀rí ẹ̀ nínú estrogen àníyàn náà tún ṣe pẹ̀lẹ́yìn tó tún ṣe eré orí ìtàgé náà hmm. ẹjọ́ tó bá ṣeé ṣe mo wo fíìmù kan gbà kan inú dẹ̀ ń bí mi ẹ lè gbé quack or ẹnìkan tí unqualified uh, actor kẹ gbé sí health sector kódà hmm. health tẹ bá fẹ́ lò nínú fíìmù ẹ jẹ́ kó jẹ́ nǹkan tó yẹ pé ẹ fẹ́ fi kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ni ẹ tó ń lò ní health sector ẹ tó wá ìyá ẹni àti ẹ̀mọ́ tó ṣe láti lọ́dọ̀ dókítà àlọ́ kínní kan wọ́n ní sperm ọkọ mi kò ní problem wọ́n ní èmi náà mi ní problem dókítà ẹni ẹ in that case ẹ ẹ mọ̀ mm, ẹ ẹ prayer ni and again bóyá kàtú ẹ operate kínní kan n tó mọ̀ sọ fún producer film náà pé mi mọ bí mo ṣe máa sọ̀rọ̀ nípa ẹ̀ at least doctor to yẹ ẹni tó gbọ́dọ̀ wà ní area yẹn gbọ́dọ̀ jẹ́ actor in his own field meaning he is a medical actor in the yes. world of health yes. To mọ to fẹ́ sọ ọkùnrin ok wọ́n ti certify ok pé kò ní problem oligospermia kò dẹ̀ ní problem azezospermia kì í ṣe pátọ̀ òkì àbí àtọ̀ ṣàn definitely ó kàn lè fún wọn ní advice ẹnu fíìmù bẹ́ẹ̀ ok ẹ lè try kemalo zinc ìyẹn túmọ̀ sí pé àwọn ọkùnrin míì tí irú ẹ̀ bá ń ṣe láì tiẹ̀ lọ hospital wákọ̀ gbà Doctor kan sọ̀rọ̀ kan nu fíìmù yìí ó bẹ́ẹ̀ ká máa lo zinc àbí kíní kan wà bàkà macarot wọ́n lè mú kó sa gbẹ pẹ̀lú ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí ó ìpọ́n àkọ́dẹ̀ fi orógbó kan gun iṣẹ́ ogun kan mọ́ fún yín ẹ àtọ̀ ló wà fún kan ṣa kan ṣe ẹgun pọ̀ ẹ fi máa mògì spam boost ṣẹ́ni pé ó ti fún àwọn ọmọ ẹ̀dá ádámọ̀ ní nǹkan láti lò ẹ̀dẹ̀ máa tún àkẹ́ máa jẹ bọ̀ọ̀lì àbí máa jẹ kárọ̀tì kẹ máa ṣe báyìí ẹ má mutí jù ṣẹ́rí nítorí kí actor yẹn ṣe ní area yẹn nìyẹn gbọ́gbà tó o sí medical field wà á kàn sọ àtàmú àtàmú ṣẹ́rí pé Yorùbá tún ní láti tún a tún ní láti correct àwọn nǹkan kan hmm. because èèyàn tó ń wo fíìmù pọ̀ ju ẹlòmíì gan tó ń ka newspaper lọ so tábà ti encourage wọn láwọn area yẹn ẹ wo ló ẹni tó wá lóhùn olóyún tó ń jẹ chewing-gum tó ń jẹ chocolate tó ń jẹ ogbó ẹ kí wá ní kéèsì tiyẹn ẹlòmíì ti sanra bóyá ọ̀rá ló ti ẹ̀ bo ilé ọmọ ẹ̀ tí ó mọ̀ kì í ṣe pé ó ní problem kankan hmm. obìnrin míì ní cyst ó ní miom ó ní fibro tó ń gan kò mọ̀ tó máa rò bọ́ ọmọ ló wà níbẹ̀ hmm. so a gbọ́dọ̀ create àwọn different sectors eh? bóyá ní movie industry pé eléyìí area yìí health ni ìwòsàn àwọn èèyàn ni táwa máa lo any actor ní bíbá ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó wà ní medical line. bí o tiẹ̀ sí medical line a gbọ́dọ̀ ní ẹni tó wà medical line lẹ́gbẹ̀ẹ́ wa tí ó máa fún wa ní tanks kọ̀ọ̀kan. bóyá ní tewétebò lẹ́fẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ hmm. kó jẹ́ pé ọkọ ní ewéko ibi tẹ́fẹ́ sọ̀rọ̀ lé lórí pé ókè àyà ń tó ń ṣe yìí ah, ewé kan dẹ̀ wà tẹ́mi mọ̀ o ta máa ń pè léwé ọ̀mísímísì o ìyẹn máa ń pè ní licorice root. licorice root okay tẹ bá mu tẹ ṣe báyìí báyìí pé ah kódà ẹ ntẹ ló ṣe yẹn àá flush àá ṣe kíní kan ṣẹ́rí ó ti fún àwọn ọmọ ẹ àwọn ọmọ adúláwọ̀ yorùbá wa ó ti fún wọn ní ọgbọ́n kan bẹ̀ ni òun ni china máa ń ṣe fúnra wọn ọ̀n ní ever lo quack doctor or ẹni tí ò ń ṣe specialist sáwọn area yẹn wọ́n máa lo professional sáwọn area yẹn. táwọn bá tó wá ṣe oògùn tiwọn tán wọ́n wàá kọ gbogbo tí wọ́n fi ṣe síbẹ̀. in chinese language. in chinese language bẹ́ẹ̀ ni. doctor ni mi ó ń tẹ̀ lọ́dọ̀ wọn ìwé tán gbé fún mi kílẹ̀ tán wò pé nàìjíríà ni mí ṣebí chinese náà fi kọ́ fún mi yìí meaning pé tó bá fẹ́ jẹ̀gbádùn wa you have to learn either mandarin or kó pinyin èdè wa tó bá ti wá mọ̀ pé o fẹ́ kọ́ kọ̀ọ̀kan bẹ̀ try as much as possible kó máa lówó data kó ṣá o máa wá stress ló fẹ́ fi kọ́ kí ló fi fà lẹ́nìí mẹ́nì nǹkan wọn táwọn ṣe lọ́hùn èwo ní àwátá jẹ́ dúdú báyé lọ́gbọ́n tó èwo lálẹ́ wà able láti reproduce hmm. mélòó nu wa lóye dẹ́dẹ́ ṣáà ṣe tẹlifíṣàn yìí ọmọ kékeré ní China máa sáré ṣe tv within ten minutes ó máa ṣe screen ó máa ṣe fún ẹ àwa lè ṣe a lè tún ṣe ní mi ágìl. gbogbo nǹkan náà láti lè ṣe nílẹ̀ Yorùbá tá a bá ní Yorùbá ní ṣùgbọ́n nítorí bá láwọn àti láwọn ọmọ tó ní ẹ̀kọ́ ẹ̀ rẹpẹtẹ tẹ́ wá lu òyìnbó wọn náà dẹ̀ wálé. bàbá àti ẹ̀ lówó àwọn èèyàn wá ní owó kí lè tán ọ̀ma sponsor ok kí la fẹ́ ṣe lé nìyí ok ah, ẹ jẹ́ kí Yorùbá Nation káwa náà tiẹ̀ ní àwọn tó ń tún kí kò sí tó burú bẹ́ẹ̀ bàbá mm. tábà láwọn tó ń tún innocent wà ní Anambra state dàbí mọ́tò ló ṣe mm. kò sí tó burú bẹ́ẹ̀ tí Yorùbá kan náà bá tún wà tó yẹ pé ó kó àwọn èèyàn jọ kókè ẹ jẹ́ kó àwọn professionals wá láti bí báyìí ẹ kó àwọn ọmọ yìí bẹ́ẹ̀ hundred ẹ kó wọn ní ìdánilẹ́kọ̀ọ́ bọ́n ṣe ń ṣe mọ́tò káwọn náà wá mọ̀ kí ló dé táwọn olówó ò lè ṣe náà kí lè tọ́ àwọn lè kó àwọn èèyàn wá láti industry yìí lẹ̀ pé Yorùbá pé ẹ wá kó àwọn ọmọ ókè ẹyin ọmọ tẹ́ẹ̀ níṣẹ́ pọ̀ ókè tó ń ẹ wá síbi ẹ wá kọ́ bó ṣe ń ṣe tẹlifíṣàn ẹ kọ́ àwọn professionals wá ọ̀n lè ná ten million àbẹ́yẹ kankan nu kẹtó mọ̀ àwọn ọmọ bíi hundred tuntun mọ́ bọ́ ń ṣe tẹlifíṣàn. àwọn náà ló máa kọ́ ẹlòmíì. wọ́n á máa kọ́ ẹlòmíì bọ́ ṣe ń ṣe ṣé bẹ́ẹ̀ ọ̀dọ́ kọ́ àwọn ọmọ bọ́ ṣe ń ṣe bàtà. gbogbo kí ló wúlò fún wa nílẹ̀ Yorùbá. bàbá ṣe máa sọ mi pé àwọn ọmọ wa ọ̀n ní ọpọlọ tó lè ṣe TV ni ọmọ mi bàtà tá à ń wọ̀n sí yìí nílẹ̀ ṣe báwọn ọmọ wa ló ń ṣe báàgì dáhùn our knowledge ó kàn wà lórí pé kakàn ṣe báàgì That the bachelor wá nídìí nǹkan ò ká lọ rà lọ́dọ̀ tiwọn no a lè ṣe fóònù náà professionals tó wà lọ́hùn lè máa invite wálé ẹ ṣí industry ẹ kó síbẹ̀ ẹ kó àwọn bíi one thousand síbẹ̀ kàn ṣe àwọn nǹkan yìí ló yẹ káwọn àgbààgbà lè yorùbá kọ́kọ́ gbájúmọ́ hmm. bí báwo la ṣe ń ṣe ìyá yẹn ò ní lè jẹ wá lọ́jọ́ iwájú hmm. ọjọ́ iwájú ìsìtàbàtì ẹ̀wà gba yorùbá nation tá à ń sọ bàbá tọ́lọ̀ ń gbà fún wa ṣáàyè máa lọ máa ra fóònù a máa tún lọ máa ra tẹlifíṣàn ta ni a lè ṣe náà hmm. kò sí ìmọ̀ ẹ lọ wò ó ọmọ nàìjíríà wà náà tó create application games tó ń play lé ní most eh. àwọn ọmọ yorùbá wà ń bẹ̀ ṣebí land tó di eh, tó wà lórí eh, tó di application hmm. ṣebí ṣeun lẹ́ńtó ni ṣebí yorùbá ni application yorùbá ni irú ẹ̀ ti lè pé wá sí orí ètò yìí ẹ wá báwo lẹ́yìn náà ṣe create application tó di tó gbòòrò báyìí ṣebí yorùbá ni ṣé ọmọ ẹ̀ tọ́lọ̀ wá fún nímọ̀ ọmọ yorùbá mi wà tó bá mú fóònù ẹ̀ lẹ́yìn sìn láàrin twenty minutes ó máa hákẹ́ ṣé kò sí tó máa àkẹ́ tó máa mọ ogbó tó wà lórí tẹlifóònù tó wọ́n máa rú ẹ̀ sìn ọ́n lè ná mu wọ́n lọ ti mọ́lé wọ́n ṣe amẹ́ríkà máa múrú ẹ̀ tí ò bá jẹ́ pé ó jalè àbó ṣe kinní kan wọ́n á kọ́ gbé síbì kan wọ́n á wò bọ́ ọmọ gold ló wà lórí ẹ̀ ṣe pé wọ́n lásán lè mí ṣàbí kan làwọn èèyàn dẹ̀ wà ah, wà jẹ́ ká tọ̀ ẹ̀sùn ká ká tú ká bí ká àbí hmm. wọ́n máa ṣe àkó wọn jọ kí lìwọ́ lè ṣe kí ló lè fi fóònù ṣe kí ló lè fi tẹlifíṣàn ṣe bàbá tá a bá ń ṣe gbogbo ìyá máa rí pé ìlú tó máa tó wa ó máa lágbára o ọmọ yìí kẹ́lẹ́ ti fi pálí lásán ṣe airplane níbí báyìí Clinton tètè gbé ọmọ yẹn pé ọmọ máa bọ̀ máa bọ̀ jẹ́ ká mú ẹ lọ sí ibi ìkólọkọ lamẹ́ríkà tó bá ti kọ́ tán wá padà wá kó wá lo ìmọ̀ yẹn kó fi train hundred people workshop kan máa ń pè dàn kí lè tà lè ṣe ibẹ̀ yẹn ló yẹ kó gbójúmọ́ náà ká ti bẹ̀rẹ̀. anyway àwa yorùbá nation a ti ń gbọ́ báyìí a ti ń gbọ́ báyìí gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ wà ní diaspora ẹ wò ẹ̀yin náà lẹ ń gbé ẹrù yẹn o ẹ̀yin lẹ ń gbé nípa à ń pariwo à ń ṣe gbogbo ẹ̀ náà à ń náwó à ń ṣe gbogbo ẹ̀ ẹ̀yin náà lẹ ń ṣe so inú mi dùn pé ẹ jẹ́ ká máa múra sílé ká máa múra sẹ́rí ẹ jẹ́ kí mi sọ òótọ́ ọ̀rọ̀ kan fún yín lé nìkẹ́ lọ́mú dání Yorùbá nation ọlọ́run ti gbé e jókòó ọlọ́run ti gbé jókòó ṣùgbọ́n màá máa gbé irú àwọn èèyàn báyìí tán nímọ̀ ní orí àwọn nǹkan kọ̀ọ̀kan báyìí wá tí wọ́n máa sọ fún wa tá a fi ní ìmúrasílẹ̀ nǹkan tá à ń retí pẹ̀lú ògo ọlọ́run ọlọ́run ti sọ fèmí wípé yorùbá nation póun ti dé ládé onírú èmi fi wá ni mo fi gbójú síta pé akábàwọn èèyàn wa sọ̀rọ̀ lórí ẹ̀ so irú àwọn èèyàn kọ̀ọ̀kan tá a bá ń gbé wá báyìí nǹkan tí wọ́n bá ń sọ fún wa ẹ jọ̀ọ́ ẹ̀yin tẹ́ ẹ wà ní diaspora tẹ́ ẹ lówó tẹ́ ẹ lówó láti ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan ẹ jọ̀ọ́ ẹ máa bá wa mú wá sí ìmúṣẹ bí ìjọba ọba ti gbé èèyàn kalẹ̀ fún ìdánilẹ́kọ̀ọ́ kan ọ̀kọ̀ọ̀kan nínú ẹ̀yin náà tẹ́ ẹ ní owó tẹ́ ẹ ti jẹ́ èèyàn lọ́hùn tẹ́ ẹ dẹ̀ mọ̀ pé ọ̀nà báyìí lẹ nílẹ̀ Yorùbá tí ẹ dẹ̀ kó èèyàn méjì mẹ́ta síbẹ̀ tí ó bá wà kó wọn ọgbọ́n ń lọ nìyẹn gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan sẹ́rí kò sí nǹkan tí ọmọ Yorùbá ò lè ṣe inú mi dùn pé ẹ̀yin náà ti gbọ́ oríṣiríṣi àwọn ọmọ Yorùbá tí wọ́n dákúrò fún yín sí so tán bá sọ̀rọ̀ health tán bá sọ̀rọ̀ health ní gbogbo àgbáyé ilẹ̀ yín náà ti gbọ́ yẹn ẹ̀yin náà ti gbọ́ báyìí wípé ọmọ Yorùbá ò ṣeé fọwọ́rọ́ sẹ́yìn so ìyẹn túmọ̀ sí pé tá a bá ti gba yorùbá nation wa tán a ní problem lórí ọ̀rọ̀ health àwọn tí ó tún bá wa sọ̀rọ̀ lórí nǹkan míì náà tí ẹ fi mọ̀ pé a ní problem tẹ́ fi mọ̀ pé ìdùnnú wa àdúrà tí ká máa ṣe ní ká rí yorùbá nation yìí gbà màá tún máa gbé àwọn yẹn náà wá táwọn náà tún máa sọ̀rọ̀ sí àwọn aspect míì aspect míì aspect míì doctor mo fẹ́ kẹ́ bá wa clear àwọn èèyàn kẹ́ dẹ̀ bá wa báwọn tí wọ́n ń jà fún yorùbá nation sọ̀rọ̀ pé kán jọ kán má jáwọ́ pé Eh, eh, future wa bright gan tá a bá ti lè rí gbà tán a grow rapidly bíbá bí eh, kí lórúkọ ìlú tán lọ wò tán ní àwọn Yorùbá mọ̀ wà mọ́ ṣe tán ti máa ń lọ rajà Dubai Dubai ṣebí ṣebí bọ́wọ́ náà lamọ́dún bí Dubai ṣe rí tẹ́lẹ̀ <laughs> gígrò tiwa yóò jù bẹ́ẹ̀ yẹn lọ lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí pé gbogbo nǹkan táwa ní nìkan ní Nàìjíríà ń lò nǹkan táwa ní nìkan ní ẹgbọ́kànlé tí o tó bá jẹ́ pé ọ̀wọ́ wa ló kù lórí nǹkan yẹn báwo ni ò ṣe ní kárí ṣé bí nǹkan tiwa ni àwọn kan fi di multimillionaire táwọn kan fi di billionaire yẹn so tọ́pọ̀ wa ku àwa tó ní tí ò tí ò pọ̀ yìí báwo ni ò ṣe ní kárí báwo ni ò ṣe ní sẹ́kù so ẹ bá mi kí ẹ̀ wọ́n kẹ́ ẹ̀ dẹ̀ bá mi sọ nọ́mbà yìí fún wọn. ẹ ṣe olóṣù àní ìmọ̀ràn tèmi ò pé kí Yorùbá ká padà sí ẹsẹ̀ àárọ̀ ẹsẹ̀ àárọ̀ tí mo dẹ̀ ń sọ ẹ̀ ò pé láti primary school wọ secondary school ṣebí ní primary school àti secondary school wọ́n máa ń kọ́ wa ní IRK CRK ìyẹn ẹ̀sìn Christian àti ẹ̀sìn mùsùlùmí wọ́n tẹ̀ ń kọ́ wa ní French tabade secondary school ṣebí èdè ìlú onílùú là ń kọ́ hmm. kí ló dé tá a lè include culture Yorùbá culture mo mọ̀ kó ń ṣe Yorùbá language ìyẹn fún èdè Yorùbá abd láti kékeré kí ló dé tá a lè include Yorùbá culture láti kékeré káwọn ọmọ wa bẹ̀rẹ̀ sí mo bá ṣe ń gbé àṣà yorùbá ga bọ́n ṣe ń jẹun ní àṣà yorùbá bọ́n ṣe ń sọ̀rọ̀ ní àṣà yorùbá bá ṣe ń wọṣọ irun dídì ní àṣà yorùbá ká fi yẹn náà kún ẹ̀kọ́ wa láti primary school wọ secondary school láti ibẹ̀ ọmọ tó ṣẹ̀ bí lé nìyí kò ní láti dàgbà kan tó sọ fún bọ́n ṣe ń ṣe ilẹ̀ yorùbá nínú ẹ̀ ní secondary school òun náà ti máa mọ̀ tàn àwọn ògúnmọ́lá bọ́n ṣe ṣe láyè gbà wọn a ti máa mọ̀tàn àwọn balógun ògèrègbè láwọn tó jagunjagun nílẹ̀ yorùbá a ti máa mọ̀tàn àwọn ìṣe àtúntò tẹ yọ sí ìkó nígbà tẹ orílẹ̀-èdè fẹ́ yẹ̀ wá jẹ pátápátá hmm. wọ́n yọ sí ìkó wọn pé hmm. àwọn ọmọ wa máa gbọ́ pé lágbádá ló ṣe lé lágbádá ló ṣe lé àwọn táwọn dẹ̀ ṣe àìda wọ́n tún máa mọ̀ páwọn náà làwọn ṣàìda wọ́n yọ sí ìkó. ìlú tó ń bá ti yọ ìtàn kò sí bí àwọn ọmọ ṣe lè mọ ọjọ́ làwọn o <laughs> ìmíì tó bá dàgbà sí amẹ́ríkà ọmọ míì tó dàgbà sí canada tó bá béèrè lọ́wọ́ ẹ̀ pé ní ìlú ìjẹ́bòde lèbi ti wá tó bá béèrè pé àníjẹ́bòde báwo ni ìjẹ́bòde ṣe ń jẹ́ àjẹbù àti olóde ọ̀n ọmọ tán ẹ̀ bọ́tí yorùbá culture bá ti wà included nínú ní secondary school àti primary school ọlọ́run kẹwàá o mo tún tẹnu mọ́ o ọlọ́run kẹ yorùbá o téèyàn bá pàdé yorùbá mi wá mọ̀ pé náà ọlọ́run kẹwàá yóò gbogbo tá a sọ yìí ọlọ́run kẹ yorùbá ọlọ́run kẹ yorùbá o ẹ jẹ́ ká gbé àṣà wa lárugẹ yorùbá nation náà ẹ jẹ́ á gbé lárugẹ o kò ní wó o àwọn tó lè ṣe náà ọlọ́run á fún wọn ní àlàáfíà àti ọgbọ́n tó máa fi darí ẹ̀ ká máa fi délẹ̀ lérí àdúrà tèmi nìyẹn gbogbo àwọn tó lè ṣàìsàn ọlọ́run á fún wọn lálàáfíà ẹ orúkọ tèmi ò yí padà ẹ dr ojúwọlé kẹ́ni ni èmi jẹ́ nọ́mbà tèmi ní nàìjíríà nọ́mbà rẹ̀ o oh seven o oh o oh seven o eight six six eight six six five five. five five. three one six. three one six ẹ bá a o oh seven o. Oh o oh seven o. eight six six. eight six six. five five. five five. three one six. three one six. ẹ ṣeun. so ẹ pè wọ́n fún anything tẹ bá fẹ́ wádìí lórí ọ̀rọ̀ health ọlọ́run Èdùmàrè á ràn wá lọ́wọ́ ojú òní tiwa o yorùbá nation now now now. now.